ọmọdékùnrin kí ló ń ṣe ń bíbá ìlọ́gọ̀jọ́ o dádì àti mọ́mí ẹ̀ ń kọ́. dádì mi àti mọ́mí mi náà lọ lómi fi ṣoògùn owó látìgbà náà mi jára ayé mi jára ọ̀run ó lè jára mi. irú àlá òun lélẹ́yìí. ó really need láti lé nífẹ̀ẹ́ mi kúrò nílé yìí o káláyé má padà lọ ṣẹlẹ̀ ẹ lórí. èmi ń rìn kiri lọ́gànjọ́ òru ìwọ gbẹ́nu ẹ ti pòlù ó ń sùn sínú ilé àṣẹ mi ni mo ṣẹ̀yìn. màmí mo mọ̀ pé ẹ̀yin lẹ máa ń lọ sórí ìta mẹ́ta ṣùgbọ́n òkú òkè ń hó ruru ká wá ruru. Hmm? ìyá ọkọ ẹ rí try gan ni ọmọ abọ́ta ní aago mẹ́ta ọ̀la ní mẹ́ta lórí ìta mẹ́ta. nífẹ̀ẹ́ mi ọmọ àjínwó níbikíbi tó bá wà mo fẹ́ kó o yọjú sí mi wàhálà ògiri ta ànàmọ́ ìtọ̀gà. Ah! Ah! Talele. Ọkùnrin lélẹ̀, ah! obìnrin ní nífẹ̀ẹ́ mi, obìnrin lọmọ tó fọkọ mi dà mí láàmú tí ó jẹ́ rí ilé ayé. Ẹ gbà mí, níbo mo já sí? Ọkùnrin lélẹ̀ yìí. Nífẹ̀ẹ́ mi, má pèpè láti kúrò nílé ẹlẹ́ni mo sọ pé kí ẹ jẹ́ kọ́mọ ìdàgbà díẹ̀ ẹ̀ tí ẹ kí n pa wẹ́ẹ̀bì ni gbogbo ni mo ń lọ má. gbogbo alámọ̀ yìí pé tí àrẹ̀mọ bá máa gorí ìtẹ́ yìí ó gbọ́dọ̀ ti lọ mọ́ ọ lé àbí kíyàwó ẹ̀ ti lójú sílẹ̀ tó bá ilé jókòó sórí àpèrè yìí <laughs> láì jẹ́ pé irú nǹkan bá ṣẹlẹ̀ orí ò fọ́ pa